elédè ló lédè elédè ló ń jedé tí àwa tá à ń pèdè tá à ń pèdè fún gbogbo pèdèpèdè tó ń bẹ ní dúníyàn wọn ní káredé ká jedé ká mèdè ká pèdè ká tún fi èdè kí gbogbo elédè tó ń bẹ ní gbàgede gbogbo yín pátápátá pátápátá náà la kí porongodo nílé ìbà ìláyé elédùnmarè ọba ọba tó ń pa tẹ́nìkan ò lè jí ọba tó ń jí tẹ́nìkan ò lè pa mo tún kí yín lẹ́ẹ̀kan sí lónìí ojúmọ́ ire náà ló tún ti mú wa lóde tòní kò bá àjago méjìlá lẹ tó rí ìyàn nílẹ̀ ìṣòro mẹ́fà. kò bá àjà aago mẹ́fà ojúmọ́ tó ń mọ́ náà ni ètò létò bó ṣe ń lọ lábala ìlera níbi tí omi ọgbọ́n ti ń ṣẹ̀ ẹ mọ̀ pé orísun náà làgbà tẹ omi ọgbọ́n yẹn tún fi ṣẹ̀ tó fi di abala ìlera wọn ni ẹ̀kúlé náà làkàrà lé oníṣọ́lá lè mi jẹ́ adébíyì ní bàbá àti ẹ̀ńsọ́mí ẹ̀yinjú olódùmarè ọmọ onígbò ọmọ rẹ̀ alágbàdo òde àtàpẹ́tẹ́ inú mi gègèlè lódò sọ̀yà èmi ni bàbá ni mo wà lórí ètò lẹ́nu nítorí ẹyẹ kì í fò kó fi apá kan fò mm-hmm. arábìnrin òye ẹgbẹ́ sókè kó máa lọ

ẹ mọ̀ pàdé wa lórí àkọ́tún ètò bó ṣe ń lọ lábala ìlera àmọ́ àwa wí tiwa bíi pé àwa la lẹ̀mí agbára wa lọ́wọ́ ni ṣùgbọ́n kọ́ òun Olódùmarè ọba ló ṣàmì fún wa ló jẹ́ ká wà láyé ká wà láyè ká tún wà lálàáfíà ara kì í tún ṣàwa nìkan a lórí gbogbo èèyàn lólùfẹ́ wa tẹ́ ń fi gbogbo gbà wà níkàlẹ̀ láti máa wo ètò bó ṣe ń lọ lábala ìlera pẹ̀lú wa torí pé láìsí ẹ̀yin kò sí àwa bí bá a ṣe bá ṣe kí ni bá a láfẹ́lá ó máa ń dàbí pé àwọn gan-an ni bá a ṣe tó ń ṣe àwa wa ni bá a là tá a là torí pé táwọn abákọ̀ jókòó síbi ìta àròjọ́ látàárọ̀ bí ò bá sẹ́ni tó ń fẹ́ wò kí làwa ṣe. gbogbo yẹn lálẹ́ adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ yín mo dẹ̀ gbà ládùúrà wípé àti èmi àti ẹ̀yin tó tó wà lẹ́gbẹ̀ẹ́ mi níbi àti gbogbo ìyára alẹ́ aláfẹ́ ara wa kò ní di fíafíà ìlera ara wa lágbára ọlọ́run kò ní ta kò wá àmọ́ ẹ ti mọ bí mo ti mọ ń sọ fún yín bá a bá ń gbàdúrà ẹja mọ̀ fi sẹ́kùn kí n ṣe bẹ́ẹ̀ máa gbàdúrà pé olúwa mọ́mọ́ jẹ́ ká ìsàn fi ilé mi ṣe bùgbé mọ́mọ́ jẹ́ kí àárẹ̀ kó wá fi ilé mi kókó kó fi ṣàpótì hmm. àwa fúnra wọn gbọ́dọ̀ máa ṣe gbogbo nǹkan tó yẹ ká a ṣe gbogbo oúnjẹ wa báwo la ṣe ń ṣe ìmọ́tótó lórí wọn ààbò wo là ń ṣe lórí àwọn ọmọ wa ẹlòmíì wọṣọ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta a ní kò tí ì dọ̀tí àwọn èèyàn ò tí ì rí ẹlòmíì wẹ̀ gan ẹlòmíì wẹ̀ ẹlòmíì wẹ̀ ìwọ náà àkànmọ̀ kí n mọ̀ sọ. ẹ ẹ tiẹ̀ wá mọ̀ nǹkan èèbó tiẹ̀ wá ti á dá wàhálà lẹ̀ báyìí bẹ́ẹ̀ yìí wẹ̀ gan wọ́n bá ti mú kinní pẹ́fí tí wọ́n mọ̀ ń tẹ̀ wọ́n fìfì. ló bá tán ṣe ti rí ẹyin yìí ti bẹ̀rẹ̀ sí ní ó ti ń tó àṣírí ara mọ̀jà mọ̀jà tó síta tó mọ̀jà tó síta. ẹ wo òun náà yẹ ti ń gbọ́ yẹn ẹ wo bẹ́ẹ̀ ni ìrírí lọ́gbà ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ síra wa lọ́kàn ká máa fi ọ̀rọ̀ ká máa fi túnra wa nínú torí ọ̀rọ̀ la fi dá ohun gbogbo ọ̀rọ̀ náà la fi dá ilé ayé ẹ̀yin o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó tẹ́ ń wò wá kí ni àmọ̀ràn tá a mú wá lábala ìlera lónìí tí èèyàn bá jí kí ló yẹ kó kọ́kọ́ ṣe tí èèyàn bá jẹun kí ló yẹ kó ṣe tí èèyàn bá rìn tó bá rẹ̀yàn kí ló yẹ kó ṣe hmm. tí èèyàn bá tiẹ̀ fẹ́ sùn kí ló yẹ kó ṣe ẹ mọ̀ pé ní orí ètò bó ṣe ń lọ lórí ìlera a máa mú wá lẹ́bẹ̀lẹ́bẹ̀ nítorí ọ̀kan ni àrà ọ̀kan ni wọ́n láàrin òkúta ẹyọ ohun tí a mú wá bí àmọ̀ràn lónìí ni pé kí èèyàn mọ omi mi dáadáa. omi mímu. omi mímu. Hmm. ẹ bá bá sọ̀rọ̀ nípa omi mímu ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wò ó pé ah, omi mímu ṣé bí n bá fẹ́ jẹun nìkan ni kí n mímu ni àbí bí n bá ti jẹun tán ni kí n mú mi ẹlòmíràn ni à ah, bẹ́ẹ̀mi bá jí òun ò lè mú mi o torí yóò mọ gbé mi ní òfóló yóò mọ gbé mi lẹ́sùkì ẹ̀yìn ìjọba àbá ti jí nítorí ìlera ara wa ó da ká mu omi bẹ́ẹ̀ bá mu omi ó lè kọ́kọ́ fẹ́ ṣe bí ìgbà tí inú yóò ṣe gbùlúgbùlúgbùlú ẹ wà rè lé ìgbọ̀nsẹ̀ ẹ yà wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ la ṣe ń ṣe nílẹ̀ bàbá ti wà nílẹ̀ kòtù káàárọ̀ òjìrì ń gbà ẹ̀yàn bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ jẹun náà ẹ mú mi ìjà máa mú mi dáadáa nítorí omi da ẹ mọ̀ pé àṣemọ máa gbé ẹ tábàtẹ̀ ń sọ̀rọ̀ nípa omi. Hmm. ǹjẹ́ o tiẹ̀ mọ̀ wípé gẹ́gẹ́ bí ìwádìí mhm. àwọn dókítà jẹ́ ká mọ̀ wípé ìdá ọgọ́ta àgọ́ ara wa ọmọ ènìyàn mhm. orí omi ló wà omi ní ìdá ọgọ́ta àgọ́ ara àwa ọmọ ènìyàn hmm. gẹ́gẹ́ bí olódùmarè ọba ti dé ayé sórí omi bẹ́ẹ̀ náà ni àgọ́ ara wa ni àgọ́ ara àwa ọmọ ẹ̀dá dámọ̀ la ṣe rí ìdá ọgọ́ta ìyẹn sixty percent àgọ́ ara wa omi ni èyí tó túmọ̀ sí wípé ní gbogbo nǹkan tí a bá ń ṣe omi ṣe pàtàkì omi ṣe kókó ẹ̀jẹ̀ tó wà lára wa gan ìdá omi wà ń bẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín àwọn dókítà tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ nípa ìlera wọn jẹ́ ká mọ̀ wípé ní ojúmọ́ ọmọ ènìyàn gbọ́dọ̀ máa mu lítà mẹ́jọ omi jálá mẹ́jọ omi a máa ṣe mọ̀ wípé agbára wa yàtọ̀ hmm bí wọ́n sì lè mú mi ó yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ṣe lè mú mi ẹni tó sanra ìwọ̀n omi tí wọ́n máa mu ó lè pọ̀ ju ìwọ̀n omi tí ẹni tí ò sanra máa mu táwọn dókítà bá sọ wípé ó kéré jù a gbọ́dọ̀ mu tó jálá omi mẹ́jọ ẹni tí bá wà lè mu tó jálá omi mẹ́jọ bóyá bí àgọ́ ara rẹ̀ ṣe pé ó gbọ́dọ̀ mu jálá omi márùn-ún omi ṣe pàtàkì omi ṣe kókó bá a bá ń wọ ọpọlọ wa wọ́n ní bébí àbá ṣe àyẹ̀wò ọpọlọ àti nǹkan tí ọpọlọ dá lórí gan mhm. wọ́n ní bíi ninety percent gan omi ni yàtọ̀ sí yẹn ẹ̀jẹ̀ ara wa fún ara wa omi náà ni àti wípé omi ṣe pàtàkì omi ṣe kókó torí pé àwọn ìdọ̀tí kan wà tó máa ń ṣègẹ̀dẹ̀ sí ibi tí ìtọ̀ máa ń gbà tí ẹ̀yọ̀ máa ń gbà jáde àwọn ìdọ̀tí yìí omi tá a bá mu òun ló máa máa fọ̀ ọ́ jáde ẹlòmíì àjòkúta mọ́mú mi ló sọra rẹ̀ bẹ́lómi bá jẹun kò mọ bó ti mú mi èyí tí wọn mọ̀ pé ká jí ká mú mi láàárọ̀ ó ṣe pàtàkì. ó ṣe pàtàkì ó ṣe kókó. kí wọ́n sọ pé ká kọ̀ mú mi nìkan wọ́n sọ pé tá a bá jí tá a bá mú mi ní òwúrọ̀ tá a bá jí ní òwúrọ̀ kùtùkùtù tá a bá fẹ́ mú mi a gbọ́dọ̀ bu bóyá kó jẹ́ omi tó lọ́wọ́rọ́ ìyẹn àkọ́kọ́ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ ni wípé a gbọ́dọ̀ bu bíi ọsàn wẹ́wẹ́ díẹ̀ kakọ̀ fi sínú omi tó lọ́wọ́rọ́ yẹn ni ká wá mú dáadáa àkọ́kọ́ ni wípé ẹlòmíín wà tó máa ń ṣàròyé ìkín rí gbọ̀nsẹ̀ ṣe bẹ́lòmíín bá máa ṣe gbọ̀nsẹ̀ bí ẹni fẹ́ bímọ ni yóò mọ ìrànjú tó ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó àwọn ẹlòmíín ò mọ̀ kanlẹ̀kùn ni pé ẹ bóde ṣe ẹ wá ń bímọ nù ilé ìgbọ̀nsẹ̀ ni. ìwọlé rà sí wọlé ìgbọ̀nsẹ̀ báyìí ìgbà tẹ́ pé wọ́n ń sun déédéé òun ò là yìí. Ah. ẹnu mi bá wá fẹ́ yóò wá nǹkan tó tuntun bí kọ́mọ kán búlọ́ọ̀kù jẹ ni. ẹ bá wa búlọ́ọ̀kù yóò mọ ọrùn ní fọm. kìí ṣe bẹ́ẹ̀ kò dáa tí òǹgbẹ bá ń gbé èèyàn omi tútù kì í tán òǹgbẹ. bẹ́ẹ̀ni. kì í wá ṣe pé torí tí a sọ pé kí ọmọ òun ni kó wá mọ kán búlọ́ọ̀kù jẹ kiri àdúgbò ìpàhùn ìpẹ̀hùn ìpàhùn ìpẹ̀hùn ẹja mọ́ mi tó omi tó mọ́ gààrà. Mhm. ìmọ́tótó náà ló lè ṣẹ́gun àrùn gbogbo púpọ̀ náà la mọ̀ pé kò sóhun tó ní dáadáa tí ò ní bákan ìkejì bí omi ṣe dáa tó ẹ̀yàn kò sí àrùn téèyàn lè kó nínú omi tí èèyàn ò bá tọ́jú omi àmọ́ tẹ́ ẹ bá tọ́jú omi dáadáa omi jẹ́ olùwòsàn tó pé ó tiẹ̀ jẹ́ pé tí àìsàn bá ń bẹ lára tí èèyàn bá mu omi dáadáa àwọn àìsàn yẹn wọ́n bá ìtọ̀ jáde èmi á bá òógùn jáde èmi ó yẹ kí ìyọ̀ máa mu ni ẹ wo àṣìwí kò tó àṣìsọ ọgbọ̀n ọ̀rọ̀ òsì kágbọ̀n rárá ẹ̀yọ̀ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká máa mu mi dáadáa. ẹlòmíì wà tó ti máa ń ṣàròyé pé tóun bá jẹun oúnjẹ òun tètè dà bẹ́ẹ̀ àwọn dókítà jẹ́ ká mọ̀ wípé tá a bá jẹun wákàtí mẹ́jọ ló máa lò kó tó dà tán láàgọ́ ara wa èyí tó túmọ̀ sí pé tá a bá jẹ oúnjẹ àárọ̀ nísìnyí a lo wákàtí mẹ́jọ kó tó dà ká tó jẹ tọ̀sán ẹlòmíì máa wá ṣàròyé wípé láàrin wákàtí mẹ́jọ ọ̀hún oúnjẹ tòun èédà o irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ní ó ṣe pàtàkì kí wọ́n máa mu omi kí wọ́n tó jẹun yàtọ̀ sí yẹn ẹlòmíín wà tó jẹ́ pé fún àpẹẹrẹ àwọn tó sanra lásán jù èyí táwọn olóyìnbó ń pè ní obesity ẹlòmíín wà ó ń wá bí eh, àgbègbè ọ̀rá ara òun bó ti fẹ́ jù ìyàlẹ́nu ló jẹ́ o wípé omi tá à ń sọ yìí ó ṣe pàtàkì fún ẹni tó bá sanra jù tó fẹ́ jẹ́ kí àgọ́ ara ẹ̀ kó kó kó wà bó ti yẹ tí ò fẹ́ jẹ́ kí ọ̀rá pọ̀ jù kó àgọ́ ara òun dúró re wọ́n ló ṣe pàtàkì kí wọ́n àwọn báyẹn kí wọ́n máa mú mi àkọ́kọ́ ìwádìí jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá sanra jù bẹ́ẹ̀ náà lóúnjẹ tí wọ́n máa ń jẹ wọ́n mọ̀ ń jẹun ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ sanra mọ̀ pé sanra normal gẹ́gẹ́ báwọn olóyìnbó mọ̀ wípé ẹ̀yin náà mọ̀ pé máa ń jẹun àwọn olóyìnbó àwọn dókítà jẹ́ ká mọ̀ wípé fún ẹni tí ò fẹ́ máa jẹun jù kó má bàa sanra jù kí irú wọn kọ́kọ́ máa fomi tẹ́lẹ̀ ẹ mú mi dáadáa ẹ sinmi nígbà tí a bá mú mi dáadáa tẹ́ ẹ bá sinmi tán ẹ ṣe wá jẹ oúnjẹ mọ́ńbé tí ò ní pọ̀ rárá ẹ wá jẹ́ késo bẹ́ẹ̀ ni ẹ jẹ́ késo pọ̀ dáadáa ẹ ra oúnjẹ mọ́ńbé lẹ́yìn náà kẹ́ ẹ tún mú mi lẹ́yìn tó wá fi ká gbogbo ẹ̀ ńlẹ̀ ni pé kó ṣe ìgbà tó ń gbẹ bá gbẹ̀yìn lẹ gbọ́dọ̀ mú mi àtìgbà tó ń gbẹ àtìgbà tó ń gbẹ gbẹ̀yìn ẹ mú mi omi ṣe pàtàkì omi ṣe kókó lágbára ẹ yára lé nígbà tá a máa fi lọ sílẹ̀ nígbà tá a máa fi padà dé á wàá wọ inú abala tó kàn ìyẹn bí tá ti máa máa fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa lórí àkòrí pàtàkì tá a mú wa fún yín èyí tó ń jẹ́ ẹ̀fọ́rí túlù à ń bọ̀.